أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويدخلنهم مدخلا يرضون وإن الله لعليم حليم. ọjọ́ mo ti fò lọ jìnnàjìnnà rẹ láti lo oníkàlà. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي إليه لينصرنه الله Inna Allaha la'afuwun ghafur. Àṣọ̀fẹ́ fún ọlọ́run ọba Ṣùhánà. Alhamdulillah. Eléyìí tí ó fi àánú rẹ̀ tó fi dá padà sí tòkó wa ilé Ìní ní ṣe ọjọ́ kẹwàá nínú oṣù ọ̀dọ́wọ́ ẹgbẹ̀rún ọdún àti ọlọ́run mẹ́rin ọdún àti ọdún mẹ́tàlélógún àtàkùnjọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú mú tafsir suratul hajj ilé ìtafẹ́ gbé ní àyà ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́ta níbi tọ́lọ́wọ́ bá sùhánà mọ̀tàánà tó ti ń sọ fún wa nípa ládá tó tóbi èyí tí yóò jẹ́ ti ẹni tó bá ṣe hijira nítorí tọ́lọ́wọ́ ọlọ́run wa múro wá nípa àwọn ẹni tó jáde sójú ọ̀nà ọlọ́run ọba láti wáyọ̀ ọlọ́run láti wá wọn nílẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n pàlú tì wọ́n pàrọ̀ ayé tì wọ́n fọ̀rẹ́ lẹ̀ wọ́n fi àwọn ìlú wọn lẹ̀ nítorí ọlọ́run àti tòjíṣẹ́ ọlọ́run àti láti ṣàtìlẹ́yìn fẹ́sẹ̀ ọlọ́run. الذين هاجروا في سبيل الله Súnmà kú ti lú. Wọ́n wá padà pa wọ́n. Àwọn máa tún wú. Abẹ́ẹ̀dẹ̀ ti ẹ̀kọ́ àwọn gan ni wọ́n padà kú. فيرزقنهم الله رزقا حسنا àwọn ẹni yìí ládá tó tóbi yóò jẹ́ ti wọn tó lápọ́nlé máa jẹ́ ti wọn sọ wípé òun máa pèsè fún wọn onífífà ní hasana arísìkì tó dá. wà inna Allaha lahuwa khairur raziqin. nítorí pé Allah ẹni tó lóore nínú ẹni tí máa ń pèsè fún ni ni bọ́lá ọba tuntun sọ láàyè míì dópin fún àwọn ẹni tí wọ́n ṣe hijira hmm. ọlọ́wọ́n bá ní wa man yakhruju min baytihi muhajiran ila Allahi wa rasulihi. wa man yakhruju min baytihi muhajiran ila Allahi wa rasulihi. alẹ́ ni yóò tó bá jáde tó ṣe hijira nítorí tọ́lọ́wọ́n ọba àti tòjíṣẹ́ rẹ̀. ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله irúfẹ́ nìyẹn ẹ̀san rẹ̀ ó ti rinlẹ̀ pé ó gbà lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà ọlọ́run ọba wa sọ nípa àwọn ẹni yìí سيرزقنهم الله رزقا حسنا الله lóun máa pèsè fún wọn àrísìkí tó dáa ìyẹn ní pọ́nà wọn bá máa san wọ́n lẹ́sàn-án nínú ọlá rẹ̀ yóò pèsè fún wọn lálùjánnà ohun tó ju fi tutù. wa inna Allaha lahuwa khayrul raziqin. àti pé dáadáa ju Allah làhùwà káyọ̀rọ̀ rásìkín àwọn ló fi ń lóore jù nínú ẹni tí máa ń pèsè fún ni ìhun tọ́lọ́wọ́ bó tún wá ṣe fún wọn ni pé kayodekilannahum madkhalan yamubawna. مدخلا يرضونه وإن الله لعليم حليم قد أتيك الله سبحانه وتعالى لا يدخلنهم مدخلا يرضونه ibùmúni wọ ọlọ́run yọ́nú sí ọlọ́run á mú ọwọ́ bẹ̀ níbo ibùmúni wọ náà àwọn làlùjẹ́ náà bọ́lọ́wọ́ bá ti sọ láàyè mí wípé fàámà nǹkan àmìnà ló ń farọ̀ mí. fàámà nǹkan àmìnà ló ń farọ̀ mí. aláwọ̀ ẹni tí wọ́n bá wà nínú àwọn ẹni tí wọ́n súnmọ́ lọ́wọ́ ọba. فروح وريحان وجنات نعيم فروح ìsinmi ọjà táwọn ènìyàn ọ̀rọ̀ ìhà àti àwọn nǹkan tó lóun wà dídùn àti àlùjẹ́lẹ̀ ìsinmi máa jẹ́ tí wọ́n ọ̀rọ̀ ìhánù àtàrísìkì wọ́n jẹ́ nẹ́sù nàáyìn àti àlùjẹ́lẹ̀ onídẹ̀ra ọlọ́run bá wá múrò wá wípé àwọn yìí wọ́n rà lùjẹ́ náà nídẹ̀ra bọ́lọ́run ṣe sọ láàyè yìí pé láyọ̀dẹ̀sẹ̀ lánàá hàn láyọ̀zùkọ́nàhùn láyọ̀zùkọ́nàhùn Allahu rizqan hasana. alọ́lọ́wọ́ bá máa pèsè àrísìkí tó dáa fún wọn. وَإِنَّ اللَّهَ لهو خير الرازقين nítorí pé dájú Allah òun ló lóore jù lẹ́ni tí máa ń pèsè ìjẹ ọmọ fún ni. ليدخلنهم مدخلا يرضونه. alọ́lọ́wọ́ bá sì tún mú wọn wọ ibùwọ̀ èyí tó yọnu síta pèlá ló náà. wà inna Allaha la'alimun halim. nítorí pé ọlọ́wọ́ ó nímọ̀ àmọ̀tán nípa ẹni tó ṣe hijira tó jagun sójú ọ̀nà rẹ̀ àtẹni tó lẹ́tọ̀ọ́ sírò ẹ̀sẹ̀ yìí halimu alámúmọ́ra lọ́lọ́run alágbàmọ́ra ni alámójúkú ni tó lè rí pé yóò ṣàforíjẹ̀sẹ̀ fáwọn ènìyàn yóò pa gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wọn yóò parẹ́ pẹ̀lú jíjẹ́ra wọn tí wọ́n ṣe nítorí tọ́lọ́run pẹ̀lú gbáralé wọn tí wọ́n gbára lọ́wọ́ ọba amẹ́ni tí wọ́n bá pa sójú ọ̀nà ọlọ́wọ́ ọba bóyá ṣe híjọ́ ni àbí kò ṣe híjọ́ irúfẹ́ nìyẹn àlàyé òun ni ó máa jẹ́ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọlọ́wọ́ ọba ó sì pèsè àrísìkí fún bọ́lọ́wọ́ bá ti sọ láàyè míì. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا Ọlọ́run ní ìwọ máa lérò àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà بل أحياء عند ربهم يرزقون bí kò ṣe fáwọn ènìyàn láyé ni wọ́n tó ti pé wọ́n máa pèsè àrísìkí fún wọn lọ́dọ̀ ẹlẹ́dàá wọn tàbáníká wo àwọn àhàdéètò tó wá níbi rọ̀rọ̀ yìí ọ̀pọ̀ àti wíwẹ̀ ṣáájú ṣáájú àmẹ́ni tó bá kú sójú ọ̀nà ọlọ́run bóyá ń tọ̀ òun sílé jáde ó kò láàyè kan tí kò ti rí mú jọyọ nínú Islam lọ síbi tí ó ti gbádùn ẹ̀sìn rẹ̀ àbí kò sì ṣe hijra aya alákọọlẹ yìí ó ti kó ewu tí yóò jẹ tẹnìyàn nínú ládàá arísìkí àti dáadáa tọ́lọ́wọ́n bá máa ṣe fún kẹ́ níbẹ̀ ó ti kó sínú Ibn Abi Hatim látọ̀dọ̀ Shalhabil ibn Samukh. قال رباطنا وإقامتنا على حصن بعرض الروم قل رباطوا ìdẹ̀rẹ̀ni mọ́lẹ̀ níbodè ibi tí àwọn mùsùlùmí ti ń palẹ̀mọ́ jihad àti ìjó wa sí odi ìlú Rome. Fọmọ̀bọ̀ bí Sulaimán. Salimanu yaani Alfarisi ọlá pẹ́ níbi tá a wà yẹn níbodè yẹn tá a fi ń palẹ̀mọ́ jihad palẹ̀mọ́nù Paris wa kọjá lọ́dọ̀ wa. رضي الله عنه فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات مرابطا أجر الله أجر الله عليه مثل ذلك الأجر أني أني يوم طبعكم Mụrụ bìtọ́n lẹ́ni tó dẹra rẹ̀ mọ́lẹ̀ sí bodè àti mójútó ìlú kí sùkà má wàá àwọn tí ń gbèlú ọwọ́ wà lórí bẹ́ẹ̀ pé àléwu oníwọ̀lú ń lọ́wọ́ kú sí àjọrọ̀lọ́rọ̀ àléhì mísílẹ̀ irú wà ó rẹ̀ irúfẹ́ nìyẹn lẹ́yìn tó bá gbẹ̀sán tán ọlọ́run bó tún wá fún ní jẹ̀mú. wà á mìíràn mìíràn ìfàtà náà yìí. ọlọ́run bó tún wá fẹ́ ní ẹ lọ́kàn balẹ̀ kúrò lọ́dọ̀ àwọn tí máa ń dani láàmú nínú sàárè àwọn mọ̀lẹ́kà tí wọ́n máa ṣe mọ̀ rọ́bù ọlọ́run fẹ́ ní ẹ balẹ̀ yẹn ni pé kò tẹ̀ ní mọ̀ yà sàárè bíi tí ó tọ̀ Fàkọ̀rọ̀wò ìṣètò. Ọkọ̀rọ̀wò ìṣètò. Tẹ́ bá fẹ́ yẹ ká ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tó sọ wípé. Alladhina hajaru fi sabilillahi thumma qutilu. Aláwọn ẹni tí wọ́n bá ṣe híjọ́rọ́ lójú ọ̀nà ọlọ́run, ìyẹn ni pé wọ́n ṣe ń torí tọ́lọ́wọ́ ọba thumma qutilu wọ́n wá pa wọ́n síbẹ̀. àwọn máa tó o. àbáwọn gẹ́gẹ́ ni wọ́n dẹ̀ fún gbàgbá síkò wọ́n tó bẹ́yẹn. ayọ̀rùnzùkọ́nàhùnmùláhù rìzùkọ́n hasana. ọlọ́run bá máa pèsè àrísìkí tó da fáwọn ènìyàn. wà iná lọ halahu akọ irú rọ́ọ̀sìkì. dájú àlá òun ló lóore jù lẹ́ni tí máa ń pèsè fún yà. ayọ̀dẹ̀kìlánàhùn mọ̀dẹ́kọ́lá ìyàwó bọ́ ọwọ́ ibùwọ̀ kan tó yọnu sí títí àlùjánnà. Wa inna Allaha la'alimun halim. Àti pé dádájọ́ Allah alámọ̀tán ni, halimun alágbàmọ́ra ni. Abdurrahman bonu Jahdam al-Khawlani oni annahu hadara fadalata bun ubaydin fil bahri eh olo eh, sodo fadala ma abid níbi tó ń ní àlbà níbùdó. Máa ìjàmọ̀ zàtáyéni. Máa jàná zàtáyéni. Máa jàná zàtáyéni. Ẹ pẹ̀lú àwọn òkú méjì. Ọkọ̀ òkú méjì lọ́ba. Àhàdúhùmá ó sì bàbí mi jani. Ẹ ọ̀kan tó fi kú. Wàlá akọ́rù tó fíyà. Èkejì òun kú fúnra rẹ̀ Fọ̀jọ́lá sáfà bọ̀ látúbò nà ọ̀bá yìí. Gbọ́dọ̀ àbídì. Ó lè wá rí fàbọ̀ láyé. Ó wá jókòó. Ìjà kọ́bìrì ìlmù táwa fá. Ẹ o, ó jókòó síbi sàárẹ̀ ẹni tó kú ni. Ọ̀kìlá làhú. Wọ́n ní wọ́n ń sọ fún wípé ìrẹ́ fàdọ́là. Tàrọ́kìtà ṣàhídà fàlàmù tẹ̀jìlì sìrìndà. Ẹ ó sì á fi ẹni tó kúkú jẹ̀rí tí wọ́n pa sójú ogun òfin yẹn lẹ̀. Fọ̀kọ́lá. Àwa dáhùn báyìí. Má ò bá ní mi náà yìí ọ̀fọ̀rọ̀ táyé hí máa bò ṣẹ́fù. Ó ní èmi ò kíá. Èyí yòówù tí ọba àjẹnú kòtò àwọn méjèèjì bọ̀rín tó tí wọ́n bá gbé mi dìde ń bẹ̀ mi kíá. Bọ́yá wọn pàdé sójú ogun ní àbí mo kú fúnra mi ní mi kíá èyí nílò ìtúrí ọjẹ́. Nítorí bọ́lá wọn bá subhanahu wa ta'ala àjẹrọ́hùn máa ọsọ fẹsẹ̀ kan náà ni wọ́n á ní. Ọlọ́run wá sọ báyìí pé. Alladhina na fi sabilillahi thumma àwọn aw matu. Ẹ àwọn ẹni tí wọ́n ṣe ìjírá lójú ọ̀nà Ọlọ́run wọ́n wá pa wọ́n síbẹ̀ àbáwọn náà wọ́n sì kú. الآيتين báyà méjèèjì ṣe rí nìyẹn ìyẹn ni wípé فما تبتغي أيها العبد إذا أدخلت مدخلا ترضاه kí ni wá ní ojú ẹ̀rọ ọlọ́wọ́ bá tó wà ń fẹ́ ní ọlọ́run bá ti وارزقت رزقا حسنا ودك تعرفك تو دافوه والله ما أبالي من أي حفرتيهما بعث èmi ò kí àǹtí mi ò kò tó yóò wù tí wọ́n gbé mi dìde mẹ́ kò bá àjá tí wọ́n fa ní sójú ogun ní ọ̀tẹ̀ mi lọ́rùn kò bá àjá tí wọ́n fọ́rọ̀ rí kú ní ọ̀tẹ̀ mi lọ́rùn tó nípa bẹ́ẹ̀ àti kíní ẹni tó ṣe hijrọ́ nítorí tọ́lọ́run ọba tí wọ́n pa àtẹni tó kú nígbà tí ọlọ́run kádàrá pásítọ̀ rẹ̀ tó ọlọ́run kádàrá ẹni tí wọ́n pa náà ṣùgbọ́n kì í ṣe pé wọ́n pa wọn ṣebí kíní kejì wọ́n ṣe yíyá torí ìtọ́lọ́run ọba àwọn méjèèjì ọlọ́run sọ fún wọn ó pèsè àrísìkì tó dáa fún wọn ọlọ́run lóun ó mú wọn wọ ibùwọ̀ èyí tó yọ lóṣìṣẹ́ àlùjẹ́ náà ìyẹn ni pé yìí yóò wù tí mo lè bọ́ sí gbogbo ẹ̀ ló dùn mọ́ mi dáálíkà. ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور الله ذلك برس النية ومن عاقب بمثل ما عوقب به tó ẹni tó bá jẹ èèyàn níyà ní déédé ìyà tí wọ́n fi jẹun náà afáàmù kọ́tìlì bùnú hiyad àti bùnú jùwáyìí wọ́n lọ sọ̀kalẹ̀ nípa sẹ̀ríyà kan taníjẹ́ sẹ̀ríyà òun ni ọmọ ogun wáàrẹ̀ àsẹ̀ríyà tún òun ni alhárùbù لم يحضرها رسول الله صلى الله عليه وسلم gbogbo tá nẹ́bí ọlọ́lọ́pẹ̀ ní sẹ́ríyà ṣùgbọ́n àlẹ́gàzúwátù òun ni alḥarbu lẹ́tí àdọ́ra ha Rasulullah sallallahu alaihi wa sallam òun lè yí tá nẹ́bí lọ wọ́n ní àyàyọ́ sọ̀kalẹ̀ nípa àwọn ọmọ ogun wáàrí tá nẹ́bí rẹ̀ jáde nínú àwọn sàhábà wọ́n á pàdé lápẹẹrẹ wọ́n pàdé àwọn àkójọpọ̀ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ lóṣù muharram wọ́n pàdé wọn bẹ̀. àwọn mùsùlùmí bẹ àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn kíkà ẹ má jẹ́ ajá lóṣù bí wọ̀ àwọn ẹlẹ́bọn wọn kọ̀ jálẹ̀ sí àfi bá wọ́n ta ẹnu ààlà sáwọn mùsùlùmí àwọn mùsùlùmí náà wá bá wọn jà ọlọ́run sàtìlẹ́yìn fáwọn mùsùlùmí lé wọn lórí wọn lọ́wọ́ bá wá ń sọ bí báyìí ipe dáníkà wọ́n mọ́ ní àwọn kọ́bà mi ní ilẹ̀ máa ń fi ìgbà bẹ́ẹ̀. Bìbítìlì. Dáníkà wà máa ń lọ. موقب به ومن عاقب بمثل ما عاقب به إن الله أيه. ذلك ومن عاقب بمثل ما عوقب به أه. ثم, ثم بغي عليه لينصرنه الله inna Allaha la'afuwun ghafur. ọlọ́run ní bára ṣe rí nìyẹn wọ́n mọ́ ní àákọ́bà ẹni tó bá jẹ́ yẹn níyà bímísìlì màrún ìbàbẹ̀ pẹ̀lú ìyà tí wọ́n fi jẹun náà tó máa gbogbo ìyá àlàyé wọ́n dọ́tẹ̀ sí i. لينصرنه الله وقجا لسي ọlọ́run ọba sì máa sì rìn lọ́wọ́ fún Inna Allah ọba ni ní alámojúkú ọlọ́wọ́ ọba gọ̀fóró aláforíjì lọ́lọ́wọ́ ìyẹn ni pé àwọn ni wọ́n kọ́ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ọlọ́run wá sàtìlẹ́yìn fáwọn mùsùlùmí wọ́n wá borí àwọn aláìlúgbàjọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn mùsùlùmí ọ̀fẹ́ bá wọn jà tọ́lá kókó yẹn oṣù àgbèwọ̀ lọ́jẹ́ oṣù ọ̀wọ̀ ní tí kò gbọdọ̀ síjà níbẹ̀ khaliqu dunya wal mutasarrifu fiha huwa Allah ẹni tó dáyé tó sì fi àṣì yòówù ní nípa ayé òun náà ni Allah ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله يولج الليل في النهار ويولج ذلك بأن الله يولج الليل في النهار alọ́lọ́wọ́ ọba yẹn òun náà ni Allah tó ṣe wípé imam wọnú ọ̀sán ويولج النهار في الليل إذ مموس ونور وأن الله سميع بصير ẹn torí pọ́nà ọba yẹn sàmíhùn ni olùgbóhunkóhun ni bàṣírù ni olùrọ̀hunkóhun ni ìtumọ̀ ìlàjú láìlà rẹ̀ ni pé yóò mú ooru wọnú ọ̀sán yóò mọ́sẹ̀ wọnú ooru nígbà míì òru ogun ọ̀sẹ̀ òkúrú bọ́lọ́wọ́n bá bá ṣe fẹ́ ìyẹn a máa wáyé lásìkò ọyẹ́ nígbà míì ọ̀sẹ̀ ogun òru òkúrú bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ ìyẹn a máa wáyé lásìkò ooru ìwọ là ń lò lára àtúbí ìjọba ẹ̀ta ń sùn òórùn gùn ni ọ̀sẹ̀ ń sìn fífi ọ̀sẹ̀ ń kúrú lọ́yẹ̀ pé dábàá sọ pé àkàtún bá àjà ní ìsìn àdùpá gún mẹ́fà ọ̀sẹ̀ kọjá dára bí ìṣẹ́jú mẹ́wàá ó lè ti wà ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún rí ó tún sẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá ní ìrìn àṣùbá aago mẹ́fà kọjá bí ìṣẹ́jú mẹ́wàá òórùn gùn ọ̀sẹ̀ kúrú. òun ló jẹ́ sáré wọn máa pẹ́ tó bí ṣe ń pẹ́ tó yọ dínkù o ọgbà tá a ṣe bẹ̀rẹ̀ five fifty three náà ní ìsìn five fifty òru ń ọ̀sẹ̀ ń kúrú ọlọ́wọ́n ọba tó léyìí wà á ná sí o. Anàlọ́ha sẹ́mi rùn bá sí. Ọgbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ó dẹ̀ rí wọn. kò sí ohun tó pamọ́ sí nínú ìṣesí wọn ìyíra padà wọn ìdákẹ́jẹ́ wọn nígbà tọ́lọ́wọ́n bá ti wá ṣàlàyé kí a sì yí ó wúlò òun láyé òun sì ládájọ́ tí ò sẹ́ni tó lè sọ̀rọ̀ lórí ìdájọ́ òun ọlọ́run wá ń lóye ara rẹ̀ pé dáálíkà ní anáwọ́hà kó wà lè hákò wà á nẹ́mà yẹ́dẹ́rù lẹ́mí dùn ní ìfowópamọ́ وأن الله هو العلي الكبير بأن الله هو الحق يدعون من دونه هو وأن الله هو العلي الكبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير قالوا لذلك ذلك بأن الله هو الحق يعني بنجو الله تعمى سنيا هو الحق أبو تيتاني òun náà ló ti lẹ́tọ̀ọ́ síjọsìn وأن ما يدعون من دونه هو الباطل وأن ما يدعون من دونه هو الباطل ẹni táwọn èèyàn ń pè láwọn òrìṣà àbẹ́yẹn àbálòjọ̀nú tí wọ́n ń pè tó yàtọ̀ sí ọlọ́run ọba huwa al-batil òun gẹ́gẹ́ ni bàjẹ́ tí ọ̀lẹ́tọ̀ láti pè é. Wa anna Allaha huwal aliyyul kabir. Àti pé dájú Allah huwal aliyyu ọba tó ga ni. Ọbẹ̀ ìpé lóòrò yẹ ọlọ́run ọba ìbẹ̀ fún sífàtọ̀lẹ̀ ọ̀rọ̀ wì. Ìròyìn gíga. Alìkẹ̀bí ọba tó tóbi ni ọlọ́run pera rẹ̀ láàyè mí ní alìkẹ̀bírù ìbùtàálì gbogbo gbogbo pátá dáńkà pàhìrì yìí wọ́tòlùtọ̀ níhi ìbẹ̀ lábẹ́ bíborí rẹ̀ àtagbára rẹ̀ àti títóbi rẹ̀ la ilaha illa hu kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọ̀dọ̀ àfọwọ́ náà wọn láàárọ̀ bá ti wá ọ̀sẹ́lẹ́dàá mi yàtọ̀ sí ìyá náà hùlẹ̀ àbímù tọ́lọ́lọ́run ló tóbi la àzọmọ̀ nínú kò sí ohun tó tóbi tọ́lọ́run àlẹ́ àlíyù ọba tó ga tó wá ní la àlá nínú kò sí ohun tó ga tọ́lọ́run ọba alìkẹ̀bíru ọba tó wá tó tóbi ní la nínú kò tóbi tó lóbi yá pé bá ń kí wọn bá ṣe ọlọ́run àkìbárọ̀ ọlọ́run ló tóbi jùlọ nítorí bẹ́ẹ̀. تعالى وتقدس وتنزأ عز وجل عما يقول الظالمون المعتدون عروبا كبيرا الله قد أما ojínà tayọ ohun táwọn alábòsí àwọn olùkọjá àlà tí wọ́n ń sọ nípa rẹ̀ kọ́ lákẹgbẹ́ ọlọ́run tayọ bẹ́ẹ̀. subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين tóbi náà ni a dùn léni tí béèrè díẹ̀ bá wà á gbọ́ tí ọba wá sí táwọn lọ palẹ̀ mọ́ díẹ̀ díẹ̀ ta ní béèrè. وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n nírú pákó wo lọ da jù téèyàn lè máa rùn nínú ààwẹ̀ gbogbo pákó ni àfihàn jọba báyàn lẹ́nu jẹ́ àti tó sì ní pé yóò mú àwọn àtòkẹ́ jáde tó ti pé òun pa ọ̀fun èèyàn fẹ́ fà téèyàn fi gbé mi bí bẹ́ẹ̀ kọ́ kò sí pákó téèyàn lè lò ṣùgbọ́n da kọ́ má tutù jù nítorí pé tó bá tutù jù kọ́ wá kóró ni àbódún ni òun ní fẹ́ tán lẹ́nu láti rí àwọn mọ̀sáhìbù mi làwọn ọ̀bí ẹ̀ fi gbà wọlé kí ẹ̀rọ pákó lọ́sọ̀rọ̀ mọ̀sáhìbù àwọn pákó kẹmẹtẹ bá ń rún báyìí láàrin fifteen minutes báyìí àánú ọlọ́run ní kéèyàn máa rí tọ́jú ẹ̀gbẹ́ mi nù rẹ̀ kò ní tán lẹ́nu ọ̀dà kéèyàn rún omi ìbóyè yìí tó ti gbẹ tí ó dẹ̀ ní báyẹn lẹ́nu jẹ́ sọ tó wọn tètè tán lẹ́nu pé pété bá ti yọnu báyìí ọ̀tàn lẹ́nu ọ̀dà kan ọlọ́run àná. náà. rárá àmọ́ àgbọ̀ tó wà lọ́dún wẹ̀ ẹ̀jẹ̀ ti fi lè yóò máa jẹ́ ẹ̀rọ ẹ̀fọ́ àpàtà láti ṣe fún àti wọ́n ní àtìgbà ọlọ́run ní àwòrán síkù ó sì jẹ mọ́ kéwù kélé nì tẹ́nìkan bá ṣe àṣírí owó ta gbọ́dọ̀ gbà pàṣírí owó mẹ́ ẹni wọn bá sàtúndé owó tó lówó ó ti wá nù kádà abẹ́rẹ́ olówó torí kì í ṣe gbogbo ẹ tó sàtúndé owó kó o fẹ́ lówó lólówó ààrẹ lómi ìtọ́ya wèrè ààrẹ lómi ìtàdáwó mi kan láwọn oríṣiríṣi nǹkan fi máa ń kàn wọn ẹni yẹn kẹ̀kẹ́ jú ni ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tẹ́nìkan pa ẹ̀rí pé àwọn afẹ́rẹ́ kan pé làwọn sọ́gbàrà kọ́ọ̀tì ló làmọ́ àtàlùmọ̀ kòtò tẹ́ni tí ọ̀pá yẹn bá ṣe sùúrù ẹni tá a pa ọjọ́ yẹn náà ni ó. bẹ́ẹ̀ náà lẹni tó wù náà lówó lọ́sàkiri owó tó lówó ní àkọọ́lẹ̀ ti rinlẹ̀ kó lówó ní ọ̀yà ọkàn wa kẹjọ lọ pinná yọ padà jìyà dán mo bá rìn ẹ ti yé tó yọ padà jìyà dán a gbọ́dọ̀ lágbára kó ògùn lè sọyà lówó lówó Ọlọ́run lè sọyà lówó tọ́ra rẹ̀ ń tó pé òun lè so owó ń bẹ́ lé tiẹ̀ ní kò lówó àmọ́ olóògùn tó pàtàkì nísẹ́yìn tí wọ́n ti lọ ọmọ wọn kẹ́mẹ́ bí wọ́n kó ten million kò ní ilẹ̀ ní ọparí rẹ̀ olówó abẹ́ sí gẹ̀ẹ́sì tí wọ́n ní bàbá olówó kan jọ kan ọwọ́ ti sun àwọn tálákà méjì tọkàn bá wá yóò fún sísì yóò fẹ́ kejì búrẹ́dì èyí tí dẹ̀ ń fún ní búrẹ́dì yẹn ó tájẹ̀tẹ̀ fún òfẹ́ sọ dolówó èròǹgbà rẹ̀ ni pé àwọn tálákà méjì wọ́n fẹ́ sọ léyìí búrẹ́dì lásán kí ń gbé fún góòdì ní fi sínú búrẹ́dì ṣùgbọ́n tó bá ti jáde kó lọ́dọ̀ bàbá olówó báyìí yóò ní àìrí ó ti ẹ̀ fún wọn títí ó gbé búrẹ́dì fèmí wọ́n á fèmí náà títí bí ọ̀bádá yọba polówó búrẹ́dì pé ta ní ọ̀rá ọ kọlọ̀ ta búrẹ́dì bàbá olówó àwọn òkú ti fún ní búrẹ́dì yẹn dá yìí kan ọ̀yẹ́ kọ́ máa tọrọ bára mọ́ ó rí fi bí ṣe ń wá náà níwájú àgbà búrẹ́dì yẹn wọ́n wá padà pé pé arákùnrin wa búrẹ́dì tá a máa ń fọ láti jọ ìmọ̀ ló ń gbé sí ní àwọn ọmú délé rí òsì tí ń bóun wọ́n dì mọ́ kọjá pé tóun máa gbé búrẹ́dì káàkiri ó lòun nídìí òun máa ń tà ní ah! àtòdòdò ni ẹni tọ́lọ́run bá fẹ́ kó ní ní òní ṣé ẹ̀wọ̀n kó gòrò èèyàn dẹ̀ sí wàhálà ní owó ń bẹ nílé gẹ báyìí nígbà tọ́lọ́run ò sì kọ́ kó lówó kò lówó tó àgbọ̀dọ̀ nígbàgbọ́ nípa pé òkú ló lè sọ̀yẹ̀ dolówó ọlọ́run lè sọ̀yẹ̀ dolówó lẹ́ni tọ́lọ́run bá fẹ́ kó dolówó tí ọba sì béèrè mọ́ ìyá máa palẹ̀ mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك